Udo tó fipá bọ́mọ ọdún mẹ́ta láṣepọ̀ lákùrẹ́ ti dèrò ẹ̀wọ̀n ilé-ẹjọ́ májísírèètì tó ń gbọ́ ẹ̀sùn ìfìyàjẹ àwọn ọmọdé èyí tó wà nínú ọgbà òkè ẹ̀dà lákùrẹ́ nípínlẹ̀ ondo ti ní kí wọ́n sì lọ́ọ́ fi ọkùnrin ẹni ọdún méjìlélọ́gbọ̀n kan daniel udor pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n náà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó fipá bá ọmọdébìnrin ẹni ọdún mẹ́ta péré kan tí wọ́n porúkọ ẹ̀ ní táyé òjò lò pọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló wáyé lágbègbè kan tí wọ́n pè ní aláyẹyẹ èyí tó wà lójú ọ̀nà ọ̀dà nílùú àkúrẹ́ ní nǹkan bíi aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ ajé monday ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2023 tá a wà nínú rẹ̀ yìí udo ni wọ́n fi ẹ̀sùn bíbá ọmọdé lò pọ̀ lọ́nà àìtọ́ àti fífi ẹ̀tàn gba nǹkan lọ́wọ́ ẹnì kan lásìkò tó ń farahàn ní kóòtù ọ̀hún lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìlélógún oṣù yìí àwọn ẹ̀sùn wọ̀nyí ni agbẹnusọ fún àjọ sífù dìfẹ́ǹsì amòfin tí ògbàdébọ̀ ní ó tako abala kejìlélọ́gbọ̀n ìlà kínní àti èkejì nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2007 èyí tó ń dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọdé gbàdébọ̀ ní àwọn ẹlẹ́rìí kan ti wà ní sẹpẹ́ láti wá jẹ́rìí tako olùjẹ́jọ́ nígbà tí ìgbẹ́jọ́ bá bẹ̀rẹ̀ ní pẹrẹu bákan náà ló ní ìwé àyẹ̀wò níbi táwọn dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n fipá bá ọmọdébìnrin tó jẹ́ olùpẹ̀jọ́ láṣepọ̀ ti wà níkàáwọ́ òun gẹ́gẹ́ bí ẹ̀rí nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀ onídàájọ́ fọláṣadé adúrójà ní òun pàṣẹ kí olùjẹ́jọ́ sì lọ́ọ́ máa ṣe fàájì nínú ọgbà ẹ̀wọ̀n olókùúta náà títí dọjọ́ míì tí ìgbẹ́jọ́ yóò tún máa tẹ̀síwájú lórí ẹjọ́ ọ̀hún. olùṣeyẹ ìyáde ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín.